Fẹsẹ̀ kọ fẹsẹ̀ kọ fẹsẹ̀ kọ fẹsẹ̀ kọ means stumble fẹsẹ̀ kọ means stumble Adé ran ọmọ náà lọ́wọ́ láti má fẹsẹ̀ kọ. Adé ran ọmọ náà lọ́wọ́ láti má fẹsẹ̀ kọ.